dúró náà ìgbà tó tẹ̀ ń sọ tó ń sọ tó tẹ̀ gbogbo ẹ̀kẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ mo wo ti mọ́mì tó ń wálẹ̀ mo ń wo ọmọ ẹ lára ni ọ ẹ ẹ̀ expect ọ̀rẹ́ ẹ so tó bá kókó lé ọkọ ẹ̀ sìn kó máa bọ̀ nílé ẹ̀gbọ́n ẹ̀ ìyàrá pọ̀ nílé ẹ̀gbọ́n ẹ̀ ayé sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn. mọ́mì yẹn wà bí ń sìn tí wọ́n ta gèlè wọn débi tí wọ́n wá da sọ̀rọ̀ ẹ̀yin ò ṣe sọ fún wọn kẹsàn-án kọ́tà ń sọ ṣojú o ìgbà tẹ mọ̀ pọ́rọ̀ tó ń sọ òfin. àwọn náà ní sọ wípé kémi gba ìyàwó ìyàwó sílé. owó náà wọn fẹ́ gba ìyàwó níyàwó sílé ṣe bẹ́ẹ̀ fẹ́ save bíbélì ní ẹni tí wọ́n bá lè ṣe ìrànlọ́wọ́ fún òun lọ́mọ òun lẹ́ni kejì. gbẹgbẹgbẹ inú sẹ irú irú ìrànlọ́wọ́ yẹn ni. ìrànlọ́wọ́ ni ṣé kó wá kú ẹ mọ̀ pé ti gbà lẹ́nu kù ni ẹ gbà lẹ́nu you fight lion ni na. Ah, ẹ gbà lẹ́nu. you fight lion ni na bọ̀bọ̀ yẹn eh, eh, animal in disguise ni na in human flesh ni bọ̀bọ̀ yẹn na ó fẹ́ pa nìyẹn na ah no every gbogbo ọkùnrin ilé ayé náà ní láti kàn because see tọ́lọ́ bá fún yàn jẹ́ olórí èèyàn ní láti kàn kàn kó níwà ìrẹ̀lẹ̀ ẹ ní láti máa lo pé agbára àti iṣan ọkùnrin ọkùnrin ah, ẹ tiẹ̀ wọ́n ń ro ń gbà mí pé obìnrin làwọn náà ṣọ́ lè mú ọmọ tó bínú ara kọ́lù kọ́lù àlùfẹ́ pa bẹ́ẹ̀ yẹn no no no no no now. ẹ já wò ah. báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá ńlé yóò bá bọ̀ wọ́n ní mẹ́ta nìmọ̀ràn àgbọ́ṣá àgbọ́rò àti àgbọ́lò ẹ jẹ́ n tún wí mẹ́ta òun àgbọ́ṣá àgbọ́rò àti àgbọ́lò ìmọ̀ràn tá a gbọ́ ṣá ń la kọtú ikú sí tá àti ẹ̀rù ń pa ẹ̀ rárá àgbọ́rò ó lè lè tá a dàròwò lẹ́ẹ̀mejì ẹ wà olórí ní kí n kókò lé ọkọ mi tí n bá kókò ń bẹ̀ tán ṣé ó máa bá mi gbé tàbí tí n bá wà adélébọ̀ máa lọ́kọ o àmọ́ nítọ́wọ́ pọ̀ sólórí <laughs> máa bá mi àgbọ́rò <laughs> àgbọ́lò ọbẹ̀ gangan ni òun lè lè tí èèyàn padà wàá múlò ṣé ẹ wá rí gbogbo ẹ̀yin tí ń dá sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ lẹ́ẹ̀kan ẹja gbọ́ lọ́tún ẹja gbọ́ lọ́sì ká wá já wọ́n ní ká fi ká já ọrẹ sọ́tọ̀ ká já òwe sọ́tọ̀ ká wá fi hàn wọn ra wọn báyìí pé tó ìtàn pè lọ wèrè ìtàn pè ló wèrè ká tó mọ orú ẹjọ́ tá a fẹ́ dá nígbà tí èèyàn bá pèèyàn lórí fóònù lásán tó dẹ̀ ń pé gbogbo tó bá kù náà ni wípé kọ ọmọ kókò lé ọkọ n tó fàdí ìjà gangan àti ìmọ̀ tó bá jẹ́ pé irú arákùnrin bẹ́ẹ̀ bá ọkùnrin míì lórí ìyàwó ẹ̀nu ilé ló fa ìjà ṣáàmà ẹ̀já gbọ́ lọ́tún ká gbọ́ lọ́sì èyí ò wá sọ pé gbogbo ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ mọ lùyàwó yín o lórí ètò Ojúmọ́ Ire àwa ń túlé ṣe ni àní túlé láíláí ọkùnrin ẹ̀dẹ́kun àti máa ná obìnrin tó bá wá di kan náà gídá pátápátá ẹ fi lélẹ̀ fún ọ inú bíbí yìí ó rọlẹ̀ náà tínú bá ń bí ọmọ gbọ́wọ́ gé Ọlọ́run má jẹ́ kéṣù ó gbọmọ pamọ́ lọ kó mọ́ gbàyọ́ pamọ́ lọ́wọ́ ẹ já ṣe sọ̀tún ká ṣe sósì nǹkan bàbí kan jẹ nǹkan mú bàbí kan jẹ. nǹkan bàbí kan jẹ. bọ̀ ká ká tí ì ṣe pé bóyá bínú ṣe bí mi lẹ́ǹkan náà ni ó jẹ́ kémi náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ìtara abiyamọ ló ṣe mí kò yé. kálẹ̀ mi ò jẹ́ gbọ̀n tiẹ̀ tí mo ranjú mọ́ ọ tí mo ran júlẹ̀ tí mo da gbogbo ẹ̀ sọ́rọ̀ bí. Eh, iná kan náwó lẹ́sà náwó ọ̀rọ̀ yóò dẹ̀ tètè yé láì ṣe òdì ẹ̀pọ̀ ń ṣe báyìí bí gbapẹ́ fẹ́ fọwọ́ lórí ìsìn. tó o bá ti bò mí ṣé. mi ò bu yín ẹ inú ẹ wo bẹ ṣe ń ṣe tẹ́ ẹ ń ṣe ọwọ́ bíi wáìpà ẹ wo bẹ ṣe ń ṣe láì ṣe pé inú mọ́tò la wà ọ̀rọ̀ yóò dẹ̀ yé mi ẹ̀dẹ̀ mọ̀ pé mo wà lórí fóònù fóònù ẹtikẹ̀tì ni wọ́n pè náà. kẹ́ ẹ lè gbá mi lẹ́nu. láìláì ní agbá ah, ah. ní agbó lórí. ó ti ẹ̀dá máa gbẹ́nu wá máa gbẹ́nu wá sọ bẹ́ẹ̀ lẹ́ńpírìsì sí pé ká má na obìnrin kí ló ṣe mí tí mi ẹni tá a bá gbọ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ fọ̀ létí má máa sọ̀rọ̀ má máa má máa sọ̀rọ̀ tí o bá má máa sọ̀rọ̀ ẹni àkójọ. ẹ advice àwọn èèyàn kókó mọ̀ ṣe nǹkan eh, tó dẹ́gbẹ́ eh, mi mọ̀ mi ẹ bá mi rí ẹ̀rọ mi nì náà ẹ mọ̀ bẹ́ẹ̀ gbá mi lójú eh. ah, ẹ gbá mi lójú ọ̀rọ̀ ah, mi yóò gbá lójú wa. asukurojọ ah. ilé ní tú asukurojọ ilé ní tú. kí ni. ẹ gbá mi lójú ẹ jẹ́ mi lè ṣe yẹ́yẹ́yẹ́.

àwọn kan pè yóò ní o wọ́n sọ nǹkan kan wọ́n ní ilé ìkẹtẹ̀ sọ pé ó wù òun kó nǹkan dáṣọ sí wa lọ́rùn àṣewà yìí ah. kó nǹkan kó jẹ́ pé káwọn máa pariwo iléeṣẹ́ òun o kó máa gbé kó máa sọ pé iléeṣẹ́ tó ń ránṣọ sí mi lọ́rùn yìí iléeṣẹ́ báyìí ni wọ́n gbé ah, ìyẹn ń ṣe problem. yóò ṣe yóò lè yóò lè. ìkan tó wá pè mí ìyẹn Àtàbàtúbú àwọn ń kan kí ilẹ̀ gbọ́ kí ilẹ̀ gbọ́ fóònù yìí ṣe ń rìn ṣáìsì nàìjíríà ẹ̀mí sí nàìjíríà mo rò wọn ni ah, ẹ má jómi ẹ pè mí padà mo bá pè wọn padà pípé tí mo pè padà tán ká hmm. ní pé wọn lówó yín ti wọ́n jù lórí sùn ní kíbo ah, ah, lẹ ti gbọ́ gbọ̀kúgbọ̀. tá ń sọrú ẹ. à ń polówó ọjà sí adé pé kí àwọn máa gbówó lé nǹkan. kíbo láti gbọ́rú ẹ. àwọn ń dà o. lórí pé ká polówó ọjà. ìkan ti fi ìkan sọ pé bóun ṣe jẹ àwọn tí ń ṣe aṣọ tí ń ṣe igbá tí ń sáwọ pé bíi pé kò nǹkan gbé kinní òun wá mú ni. ayé bá a sọ fún un sọ fún un. <laughs> ẹ wò ẹ wò ẹ wò ṣe ti wọn ti sọ pé oríṣiríṣi gbígbọ́ ló wà àgbọ̀rọ̀ àtàgbọ̀lò nìkan àgbọ̀lò yẹn nìkan ẹ mú lò <laughs> ṣe rí ẹ má gbọ́rọ̀ wọn ni wọ́n pé wọ́n ṣú tàwọn kò wọlé ìyẹn ò kàn yín iye táwa bá ti sọ tátàbà tó bá ti sọ tèmi olórí olúwakẹ́mi bá ti sọ fún ó ní kẹ́ ẹ gbọ́ nítorí pé kí ni ìpolówó ọjà yín làwa torí ẹ̀ la ṣe wà ń bí ẹ̀rí bá fi wá ṣe tóbi jọ̀ràn jọ̀ràn kí ló ṣe yín tẹ̀gbẹ́ àyà aṣọ yín bí kí ló gbé yín dà ṣe display lórí tébù gbogbo nǹkan tẹ bá ń tà gbogbo nǹkan tẹ bá ń ṣe gbogbo nǹkan tẹ ń ṣe ń lè ṣe yín parọ tẹ bá tún wà wò wípé à mo fẹ́ làjà tẹ̀gbọ́n tàbúrò yọ ẹ̀yin méjì ẹ máa bọ̀ à ní báyìí jà àtúnṣe kí ni àtúnkó kámẹ́rà wá sí kọ́mpìnì gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe la máa máa ṣe kí ni la máa máa mú lọ́tùnúsì tá a wá ṣe kí ni tá a wá fi àfi à ṣe àfihàn ẹ̀ fún gbogbo ayé pátápátá ibi tẹ́sẹ̀ yín ò dé tẹ́nu yín ò lè dé orísun ọba yín gbé yín débẹ̀ yóò wá fẹ́ yín lójú kòkò ní fẹ́ yín lójú lásán lórí àwọn advert kan wà sẹ́pẹ́ ẹ̀kọ́ sí advert yìí wọ́n mọ gbórúkọ yín kákàkiri. láyé ó máa bu gbáyé. àwọn eléyìí owó máa wọlé àwọn ọmọ ga ayé mọ̀ gẹ́. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ lẹ́dùn lówó lẹ́dùn lọ́la lẹ́bàdàn lọ́rọ̀. ọlọ́run ọ̀rọ̀ yẹn kà mí lára. ẹ wọ́n mọ̀ gbọ́ wọn ní wọ́n pé wọ́n ẹgbẹ́ yẹn nǹkan tẹ́lẹ̀ fi ṣẹ̀mí nǹkan tẹ́lẹ̀ fi ṣẹ̀mí ẹ̀ ṣe wáyé wọ́n ní pé kẹ́ wá pé èmi àti àbúrò mi kọ́lọ̀ wá dọ̀rọ̀ pé wọ́n ó ti mọ̀ pé mẹ́rin lèmi máa mú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wàhálà kò ní síjà lórí kò ní síjà ó yẹ ọdún tí mo gbà lọ́wọ́ òun àpọ̀ gan kò ní síjà ẹ bá ṣe wá lálejò tó bá oúnjẹ dé kẹran mẹ́ta sí tèmi méjì pé kó márùn sí tèmi mẹ́rin kò ní síjà ẹ̀gbọ́n lẹ̀gbọ́n wọn máa jẹ́ fún ìpolówó ọjà yẹn ẹ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára lórí Instagram tèmi at àtàbàtúbù ni àti àbí a tú èjì bí u àtàbàtúbú ẹ ti bá ń sọ̀rọ̀ kó àtọ́ síbẹ̀ ṣe lórí fan page mi àtàbàtúbú abẹ́rẹ́ orin jajajajaja bẹ́ẹ̀ bá ṣe ń tì wọlé lèmi náà ń jìgún á hmm? sọ̀rọ̀. ẹ mọ̀ ti ṣíra yín. Facebook ọláyímíká babs ẹ wá fẹ́ gbọ́ ohùn tèmi gangan gangan ẹ fẹ́ bá ń sọ̀rọ̀ nọ́mbà táwọn olójú amóhùnmáwòrán ẹ tẹ́ ẹ pè ẹ gbọ́ ohùn bó ṣe máa jẹ́ nìyẹn. <laughs> tẹ bá ṣe wá lálejò ẹran mẹ́ta méjì ń tèmi káàbùrò mi dẹ̀ ẹ̀kọ́ mú kò ní síjà tẹ bá sọ̀rọ̀ sóde. ẹ wo jàre jẹ́ wo ìpolówó yín ló ṣe kókó sẹ́mi ti fún náà ẹ wo ẹ̀gbọ́n mi ẹnu iná ni ẹnu iní problem kan ṣoṣo tí wọ́n ní láyé wọn ẹnu iní kágbàlagbà máa bá ọmọdé du ẹran ẹ máa bá mi du oúnjẹ ó bẹ tiẹ̀ ṣe ń sọ èmi ò bá wọn dúró ẹ ṣáà máa dàtí yẹn wá ẹ get èmi èmi ò men shall not live by bread alone ní bible sọ búrẹ́dì làwọn ọmọ ọmọdé búrẹ́dì lọ ẹ wọ ẹ kọ sí mi lórí instagram àti olórí olúwakẹ́mi lórí instagram lórí facebook olórí olúwakẹ́mi yẹn dá lórí facebook yes jẹ́ ẹ wá pé nọ́mbà ti lọ lójú amóhùnmáwòrán yín yẹn ẹ tètè mọ gíráàbù kọ́pì yín báyìí ẹ bá ti ń pe nọ́mbà yẹn jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ǹjẹ́jẹ́ lè lámọ̀ sí yín lóhùn tá a sì máa ṣe àfihàn ìpolówó ọjà yín back to back back to back back to back back to back àmọ̀ bumper to bumper you follow me bumper to bumper ẹ get <laughs> kí ló ń dùn ìṣáná yẹn náà ni mo ti ní kọ́ fún yín lóúnjẹ yẹn ẹ mọ̀jọ́ oúnjẹ lẹ̀ after ara wọn màmá nà yín o after àwọn. èmi mú two irọ́ èmi mú six. after àwọn. ọ̀rí hmm, after àwọn nine after rawa four after rawa six. ẹ lọ́ni ẹ lọ́ni tọ́wọ́ wọ́n ti ṣètì mí wọ́n ti ṣètì mí mẹ́rin lẹ ṣe mẹ́rin lẹ ṣe àtàbà tí wọ́n à ibi tẹ́yàn wọ́n lọ ọlọ́run wà bẹ́ẹ̀ o mẹ́rin lẹ play o mẹ́rin lẹ play o mo fẹ́ ṣe ojú ló ń tì mí mẹ́rin lẹ play ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀dẹ̀ ń parọ́ ara ìṣẹ̀rẹ́ o ara irọ́ funfun ṣẹ́rọ́ funfun ti yín rèé mẹ́rin lẹ ta ẹ̀dẹ̀ ń parọ́. èmi ṣe mẹ́ta wọ̀ ṣe méjì ọjọ́ márùn-ún mọ́ Ah, after àwọn àwọn ẹ̀dá mẹ́rin mo da àwọn ṣe mẹ́rin èmi ṣe méjì ah! Ah, ẹ̀dẹ̀ ń parọ́ àgbàlagbà ní ìnà àwọn owó bẹ́ẹ̀ ṣe dẹnu lẹ̀bi ilé ẹ̀yẹ àgbàlagbà ní ìnà àwọn kí lẹ fẹ́ gé ní bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ gbọ́wọ́lẹ̀ máa ná yín bá lẹ́yìn ṣe báyìí. ọ̀rẹ́ ètò yìí títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa fi ojú wa ara wa ìríra wa mo fi ọlọ́run ọba mi bẹ̀yìn èmi fi ọlọ́run ọba bẹ̀yìn tẹ́ bá ti ń kúnlẹ̀ àdúrà nulẹ̀ yín tẹ́ ń béèrè fọ́mọ tàbí tẹ́ ẹ ti bímọ tó ti dàgbà ẹ kọ́kọ́ máa gbàdúrà má jò yan ọmọ kọ́mọ bí irú tí olórí olúwa yẹn dá. èmi ẹ̀ ṣàmọ́kàmọ́ o máa sọ máa sọ máa sọ máa sọ máa sọ máa sọ fún dáàdì mi máa sọ máa sọ fún bàbá fọgá pẹ̀lú kọ́mọ kọ́mọ kọ́mọ wà àṣà kọ́mọ kọ́pì mi. pé kí mo máa fọwọ́ yẹn kàn mí o ẹ̀yà ẹgbàá mi ó ti nà mí o àti nàmí ó ti fọwọ́ kàn mí o àwọn hmm. ah, gbogbo tí wọn gbogbo ẹ̀yin tí wọn nílé pẹrọta ti dunu tayọ̀ ni a fi ṣe kí n lọ fi mí sẹ lórí ètò lẹ́yìn tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ayọ̀ àti àlàáfíà la máa ti fi pàdé ó dàbọ̀. bye gàrí bye gàrí kẹmúskẹ ngbà. excuse me. sọ́mu yóò rí torí Ọlọ́run. I love you. Oh. <laughs> I want grab kiss yẹn i love you. Mwah.